محدثاتها كل محدثة بدعة كل بدعة دلالة وكل دلالة في النار أعاذني الله إياكم من النار أرزق الله الله سبحانه وتعالى لي في قصي يا نور في وفي دال بعد سيجوك وعيمين يوم الجمعة جوك يعني جلوغوني نور في الصفاو إذا ما أدوك أتوقع مالي أدوك أتوقع مالي أدوك أتوقع مالي أدوك ìjọta nàbí ṣe láti mẹ́ka lọ sí mọ́tìrì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ah, <clears throat> ní tẹ̀síwájú náà kitab al-adab al-mufrad lil-imam al-bukhari rahimahullah ah, ibi tí abátírà náà dé wọn náà ní báàbò sákì ìlmẹ́ ojú ọ̀nà tí ń sọ nípa fífúnni ní ẹ̀mí mu òní lómi mu àdéhùn sí báàbò ìyàgò ikú náà ni báàbò ọ̀kàndínní igba báàbò ọ̀kàndínní igba ọgọ́rùn kan àbí ọgọ́rùn méjì ó di ẹyọ kan hadithi tí ó wà lábẹ́ ọ̀hún náà ni hadithi ọgọ́rùn-ún mẹ́rin méjìléní ogún ó ní hadathana musaddid. hadathana musaddid. حدثنا عبد الواحد قال حدثنا ليث عن طاووس عن ابن عباس أظنه رفع شد ليث قال ابن آدم ستون وثلاثمائة وثلاثمائة سلام أو عزم أو أو مثل على كل واحد في كل يوم صدقة كل كلمة طيبة صدقة وعين الرجل أخاه صدقة وشربة من الماء صدقة ويسقيها صدقة وإماتة الأذى عن الطريق صدقة حديثي أظن أنا في إجلني أبو أنا حدثنا مسدد مسدد صفوة أنا حدثنا عبد الواحد عبد الواحد هنا صفي أنا الليث أبي الليث أصف ما فعل ترى طاووس أو wusu على ضد عبد الله بن عباس وعليكم السلام nínú ẹ̀wọ̀n kò sọ̀rọ̀ àmà gbọ̀ wọn ló níbi tẹ máa ń gbé sí tẹ́lẹ̀ ojú síkà yẹn ó yọ níbi tẹ máa ń gbé sí tẹ́lẹ̀ nínú ẹ̀wọ̀n kò àgbọ̀ kẹ̀kẹ́ ẹ̀rọ ní ilé ẹgbẹ́ ó ní ọ̀rẹ́ azọ́lùhù rọ̀fà ẹ̀ wọ́n ní mò ń lérò yìí pé abdullahi ibn abbas rọ́jì aláwọ̀dàlá àdìsúmọ́ wọ́n gbé hadith yẹn lọ bá anabi sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nì ṣọ́kẹ́lẹ̀ láyé ó ń ṣe iyèméjì yìí pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ abdullahi ibn abbas ló ní ọ̀rọ̀ yìí ní àbọ̀lọ́ fi ti anabi ṣọ́kẹ́lẹ̀ káàkiri wáyé fásitì ibn Abbas lónìí radiyallahu ta'ala anhuma àdéhùn yẹn di àdéhùn mawquf nìyẹn yẹn ni pé ẹni mawquf ala sahabi yẹn ni kọ́rọ̀ yẹn mi sọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma yẹn ni pé kò lókun atagbára kan káàbì fàábí ó gùn dọ́dọ̀ dání o dọ́dọ̀ Ànábì sallallahu nínú àwọn ẹni tí wọ́n mọ̀ hadith yẹn wá ṣẹ́kẹ̀ ó ń ṣe iyèméjì wípé àdúnnù rọ̀fà àhùn yẹn ni pé sí Abdullahi ibn Abbas ọ̀dí ọlọ́ọ̀tàlá ni fún wọn ó gbé hadith yẹn lọ bá ewo ní èyí tí ń dúndú ṣàkẹ́ṣàkẹ́ ṣàkẹ́. sọ lẹ́sùn ṣe iyèméjì wípé àbí wọ́n lè máa ṣe tọ́ lẹ́yìn tó ń ṣe èméjì pé tí abdullahi ibn abbas gbé hadith yẹn lọ bá nẹ́bí pa nẹ́bí ló wí abdullahi ibn abbas ẹ̀ka sọ pé mo sọ̀rọ̀ yìí àrí kí lọ̀rọ̀ náà hadith yìí dẹ́ni yìí káwá gbàgbé yàní sahihun ghairi hadith tó gbádùn ṣùgbọ́n kì í ṣe hadithi míì ló jẹ́ kó gbádùn ni wọ́n ti pè ní sahihun li ghairi nítorí pé àfitì ọ̀rọ̀ yìí láyé tó wà ń bẹ̀ fún Abi Sulaym láyé tó fún Abi Sulaym wọ́n fọ́ dọ́yìn dọ́yìn fún lẹ́ni ẹni tó lẹ́ni mọ̀tálí wọ́n máa ń dọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn láàkín láfọ̀ mọ̀tálí á mọ̀ṣáhìdà bẹ̀tẹ̀ aládìsí tó jọ orú ẹ̀ tó tún máa tẹ̀rí sí <clears throat> hadith tá a fẹ́ kà yìí tó yẹ pé pẹ̀lú àwọn ìrìn àdéhìí méjì mi ìdarí yẹn yarutaki bí ìmọ̀ wọ́n jẹ́ kádìsì yẹn gòkè wọ́n lọ jẹ́ kí hadìsì yẹn gòkè ẹ̀rí hadìsì náà la sọ fún wa báyìí pé wọ́n ní hadìsì ọgọ́rùn-ún mẹ́rin àti méjì lé ní ogún wọ́n ní hadjata ní musadid <coughs> bá a sọ̀rọ̀ wọ́n ní abdulwahid sọ fún wa wọ́n ní eh, hadjata ní layis sọ fún alákọ̀ọ́ tọ́wùsù ni òun gba kéwì lọ́dọ̀ dání o lọ́dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma. àzúnnuhu lẹ́sùn ní èmi tiẹ̀ ń lérò yìí pé rọ̀fà àhú kí abdullahi ibn abbas gbé ọ̀rọ̀ yẹn lọ bá anabi sallallahu alayhi wa alihi wa sallam. ṣẹ́kẹ̀lẹ̀ àgbàgbà àbáwá yẹn ti èméjì lórí ẹ̀ ṣùgbọ́n àgbàgbà ti sì sáde ipò hasan yanni sọ ihun lẹ́wọ́ ìrìn. kí hadithi náà ni pé wọ́n ni òjijì ọlọ́run pé fíbi ni ádámọ̀ ìtúná wọ́n sálá sunmi àti sùlámà ń bẹ láàárọ̀ ọmọ ádámù three hundred and sixty oríkì sùlámà kìí sùlámì o sùlámà egungun àti òun lọ́wọ́ àlára gbogbo ọmọ anabi adam nínú ìwáyà mi wọ́n ní àwọn àrùn egungun àbí ká lọ́gà hermes sọ́ọ̀n àbí oríkè ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta níbẹ̀ lára ọmọ anabi adamu kọ̀ọ̀kan. ala kulli wahidin fi kulli yawmin sadaqa ẹ̀rí ọ̀rẹ́ ni Allah tabaraka wa fún wa. pẹ̀lú egungun bíi ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta tí ó fún gbogbo egungun kọ̀ọ̀kan ni sàárà jẹ́ ọ̀rẹ́ yẹn fún láti ṣe. obìnrin yìí gbogbo àwọn egungun ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta yẹn dẹ́dẹ́ sàárà. bóò láti wá máa sàárà yẹn àwọn sàlàyé pé gbogbo ọrọ dáadáa tí bá ti ń jáde lẹ́nu yẹn ẹ̀dùsálàm sádàkà ẹ̀rí káwọn ìyàwó alẹ́ máa sọ pé lára ọ̀gá tí màláìka ń kọjá gbogbo ọrọ dáadáa tó bá ti ń jáde lẹ́nu yẹn sọ́dàkọ̀ náà sọ pé ya wọ́n dájú pé yẹn ló ti ń ṣe kí ọlọ́run ní tẹ̀kọ́ lọ́ha wọ̀kúlù ọ̀wùlẹ́n tẹ̀dí ìdá ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ọlọ́run ẹ sì máa sọ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ títọ́ gbogbo ọ̀rọ̀ dáadáa tó ti pèsè rere máa gbé gòkè lọ ẹ̀rọ ọ̀gbìn wà lè kẹ́lìmọ̀ fàyèbó yẹ̀rù fáwọn ọ̀rọ̀ dáadáa iṣẹ́ rere máa ṣe kí ni ó máa gbé gòkè ni. ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ dáadáa tó bá ń jáde lẹ́nu yẹn tọ́dá kọ̀ ní kẹrin bá ní wàhálà nìyẹn a ti lo gbogbo three hundred and sixty yẹn a ti lò láti sàárà nìyẹn torí ńgbà tọ́rọ̀ yẹn fẹ́ jáde lẹ́nu yẹn ọ̀sọ́ tó lè ọmọ nìyẹn máa ṣe kí ni o ọmọ arin ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ sàrà ni mọ́ká bá gbàgbé pé ìrànlọ́wọ́ tá à ń sọ yìí o àlàlìbírí wọ́n tẹ̀kùwà lórí dáadáa àti payà ọlọ́run ẹ̀rí payà náà sọ yìí pé tààwánu àlàlìbírí wọ́n tẹ̀kùwà ó ti jẹ́ ọpẹ́rẹ́tọ̀ kí ló ń ṣe wáyàrá yìí lónìí wáyà kó ti mọ bí tíṣù ká ti ṣẹlẹ̀. wà á rọ́jò lé àkáàbù kéèyàn máa rin arákùnrin rẹ lọ́wọ́ sọ́dà kan sàárà ni ẹ̀rí àwọn àtọ́pẹ́ rẹ̀ lọ́wọ́ tá à ń sọ yìí wọ́n máa jẹ́ lórí dáadáa o lórí ìpayọ̀ ọlọ́run àti rere ni gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ ní ọlọ́run ní wọ́n tẹ̀kùwà máa rin ara yín lọ́wọ́ lórí o. lórí dáadáa ti fàyà wala ta'awanu ala al-ismi wal-'udwan ẹ sì má sì rẹra yín lọ́wọ́ lórí kíni o lórí ìyapa àti ìmúra ẹni lọ́tà sọ nípa bẹ́ẹ̀ ó fi hàn pé ràn lọ́wọ́ tá à ń sọ yìí á jẹ́ lórí dáadáa ẹnitọ́ jẹun tí òòrùn jẹ aláàlì jẹ <clears throat> kéèyàn wá fún lówó tí ó fi jẹun kò dẹ̀ lówó lọ́wọ́ ni o àbẹ́ntọ́ mu tí ò rí aláàlì mu kéèyàn wá láàlì ẹ̀rí tùmẹ̀ tó fẹ́ jẹ àràmù ń sì ìkẹyẹ dàgbọn fún mi lówó díẹ̀ kí n fóun fi mu gbó àti kóun fi mu ọdún ẹlẹ́yìn àwọn àti àwọn náà lálẹ́ sí wọn lọ́jọ́ ẹ̀ ẹ̀rọ kí wọ́n bá fa gbó tó fa gbogbo ẹ̀ yóò tán èyí tó súnmọ́ ni pé á ti sùtà ẹ̀kan sì yẹn máa ti rin lójú ẹ̀ oníwọ́rì láti sàwọn yẹn ní sùtà òun sì yẹn ní sùtà láàkín kọ̀dìtà àwa ti ta máa kù ìwọ náà ti ṣe ó ti ṣàtìlẹ́yìn fún rírìn ọmọ nìyẹn lọ sádàkọ ni àwọn pé sádàkọ ni pé sàárà ni tọwọ kẹ pé wọn fẹ́ kọjọ sí àwa ní iṣẹ́ tiwa pé ẹnjìníà làwa ẹnjìníàrìn ní iṣẹ́ wa lọ́wọ́ àwọn àlọ́ bá wọn ya fúlàní ṣọ́ọ̀ṣì kan fẹ́ kọ́ àtàtà àwọn aláàbí kí ni ọ àlàlẹ́ sí wọn lọ́wọ́ díwájú ìgbésẹ̀ àwọn àní ti ṣe wa rárá rárá ẹ̀rí àbọ̀ ńlọ bá wọn kẹ́ ilé ńlọ bá wọn kẹ́ ilé ọyá tí wọn bá lọ tẹlómìn ní ọlọ òjò máa pa àwọn ajẹtú káńbí irọ́ tí wọ́n lọ pa ni. wọ́n ṣòro bá tómi náà lè máa e yẹ̀sùkì ha sọ́dàkà fífa omi mu gan téèyàn bí fún yẹn mu tó lè fa omi mu lọ́dọ̀ rẹ̀ sọ́dàkà ara ni. lọ́sẹ̀ wà nínú nǹkan tí lọ́sẹ̀ wà nínú sọ́dàkà tó jáàrí ya kánú sọ́sálà ń sọ wípé ìdààmú ọ̀tàkùn ádámù nkọ́tà àánú àmàlò ẹ̀lámi sàlát kíntọ́ màá lẹ́bi adam bá ti kú báyìí gbogbo sẹ́rẹ̀ ti dópin nìyẹn omi ìtumọ̀ akun kò sí mu tọ́jú ọmọ àti mẹ́ta mẹ́ta ló kù ẹ̀là sọ́dà kan ti ń jáàrì àfi sàrà tó ń kọ̀ǹtínú náà ní pípé yẹn bèrè pé kéèyàn gbẹ́ kànga ẹ̀wọ̀n kọ́kàn náà wọn sàhábà gbàdí ààrẹ jáde láyé ọlọ́ọ̀bí àdéhùn sọ̀sánlá pé kí lòun lè sọ àfáwà sáà lọ́gbẹ́ kànga ọ̀dẹ́sì gbẹ́ kànga àwọn akọsílẹ̀ ti àádá bí irú kíni o àádá lè ó mí sáà ó yẹ pé kò sílẹ̀ ìfì gbogbo owó tí wọ́n fẹ́ ká fi gbẹ́ bọ́wọ́ ká fi gbẹ́ kànga àwọn máa ń lọ fíra màálù ni lọ́dọ̀ àmì báyìí kẹ́nìkẹ́ wa mú owó akọ́sọ pé ká bóun fi gbé kànga kó ní ká kọ eéko òun sí ọ́nà ọ̀làwọn ọlọ́rọ̀ ayọ̀rọ̀ yahoo náà ni wọ́n tàbí ọ̀bá níjẹ́rọ̀ yahoo náà ń kọ́ eléyìí يعني هذا الأمر أقره الرسول صلى الله عليه وسلم في حياته ìjọ ọlọ́run ní kọ́ ṣe kíni o ọlọ́gbẹ́ kànga ọdẹ kọ́ ádálẹ̀ ọmọ sáàdì síbẹ̀ ike kànga yìí o ọjà ti ọmọ sáàdì asọ̀sálà ọdẹ sọ fún pé tí a rí ni sọ̀rọ̀ yẹn clear kájọ̀sì wá gbàgbé pé mo ti ń jẹ́ súnà ọ̀nà qawluhu sallallahu alayhi wa sallam ní wọ́n tá nẹ́bí bá sọ súnà ni wa fi'luhu sallallahu alayhi wa sallam ìwọ̀n tá ànábì bá ti súnà ni. tẹ̀kìrì rọ́bùhù sallallahu alayhi wa sallam ìwọ̀n tí wọ́n ti lójú ànábì tí ọ̀tá kò báyìí ó ti súnà ni. sọ́wọ́ ẹni ti kílíà bẹ́ẹ̀ tóbi yẹn pé kọ́ mọ́sálásí kọ́ á sọ ọkọ̀ rẹ pé mọ́sídù kẹ̀sí ìrò ní mọ́sálásí yìí. ada aláyẹ̀ ń kóso mi ní ayé kàyáfì kò dín kẹ̀kẹ́ kún nú ládéyàn kọ́mọ́ bá wípé mọ́sálásí madamu ẹ̀ ẹ̀ jẹ́nìwá ni mo tọ́ bàjẹ́ mi kẹ́ rí pẹ́rọ ìyàwó náà torí kíni ògbé kọlọ́wọ́ bá fún lódìdí lẹ́nìkíni ọ lálẹ́ ìjánà ọ̀rọ̀ bá nìyẹn díẹ̀ lókùn gbàdá ni òtí lẹ́mìí pé kí wọ́n lè mọ̀ pé àwa ni kíni ọ àwa la kọ́ ọ. nítorí bẹ́ẹ̀ wọ́n ṣurbatu minal ma'i yafqiha sadaqa omi tí yẹn bá fún yẹn pamọ́ àti ládàwà ń bẹ gbogbo ẹ̀yìn tẹ́ ń lọ kó ra màálù lórí gbẹfẹ́sìn ẹlòmíì olóhùn ní báwọn dá sí ṣùgbọ́n gbàdúyẹn ti wà ń kó báyìí wọn ò lè má wà wọ́n kàn ní ìyá kan kẹ wá yọ kẹ ń parọ́ wa oríṣi pé ọmọ yìí ayé gba jẹ́jẹ́ sáàmù kìnìún yìí wá mú díẹ̀ mú nǹkan báyìí wá ìwọ ò ní bá ayọjú sí gbọdọ ṣùgbọ́n mu wá ìyẹn náà ti kún wọn nìyẹn àwọn sọ fún ọ pé sìkú kẹmbẹ tí wọn fẹẹ ṣe ń tiẹ̀ wọn bá lè dá sí ọwọ́ olùbọ òní ìsọba gbẹ yọọ rẹ jà wọn nísìnyí tẹ bá sọ fẹ gbẹ àgàtọ bá lọ sáwọn àdúgbò tó jẹ kìkì dá àpáta ọba náwó tó fẹẹ pé one million wọ́n sọ pé màá ti ń sọ àwọn pé ọ̀rẹ́ ìjà yọ̀ọ̀rẹ́ ìjà gbogbo ẹni tó wọ́n ń hun la ní pátá ọ̀yẹ̀ kọ́rẹ́ ìjà ìnáwó eléyìí sì ni ìnáwó títí ayérayé ni lópin ìgbà táwọn yẹn bá sì ń bomi mu ń dọ̀ ń sórí eré ti ẹ̀ nìyẹn. ọ̀gbìn wọ́n sọ̀rọ̀ bá tu mìnàlẹ́ ẹ̀ kìí sí ìyẹn nìkan ó dàbọ̀ jẹ́wúrẹ́ bọ́jà jáde ẹ̀rọ àti kakẹ́ ó débẹ̀ rí wọ́n sọ̀rọ̀ bá tu mìnàlẹ́ ẹ̀ ìfẹ́ ha sọ̀dà fífa omi mu déyẹ̀ bá fi fún ni mu báyìí tààrà nìyẹn náà. wà imatatul adha anit tariq mímú sùn dákọ̀ lójú ọ̀nà ọ̀dákọ̀ lòun náà tààrà ni. ẹ̀rí gbogbo àwọn tààrà yìí gbogbo oríkì ara yẹn ló ti ìgbà tí yẹn fi ń lọ mú sùn dákọ̀ lójú ọ̀nà tá a lè rí kan náà àwọn tí wọ́n ń ti John yẹn ọkàn yarí pé ẹgbọ́n ò èmi ọ̀lọ́. gbogbo wọn lẹ́yìn gba àjásí pé sàrà àti ń bẹ lọ́rùn kálukú ìyẹn ti dégé ni o ìyẹn ti rẹ nìyà ẹ ẹ̀rí hadith yìí inú àgbọ̀yé damari ń bẹ àgbọ̀yé alákọ̀ọ́kọ́ òun ni pé ó wà lọ́rùn gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan tá a gbé wọ̀ kọ́ lọ́rùn àdàdì tó lè mí sọ́lẹ̀ ó ti sàrà pẹ̀lú kọ̀ọ̀kan mímọ́ nínú àwọn nǹkan ara rẹ̀ tọ́wálẹ̀ ti sàrà yẹn dẹ̀ níyì á sì ń torí tọ́lọ́hún àìlẹ́ ẹsẹ̀ ní ilé ṣokùnrin lẹ́kọ̀ọ́ láti fi ṣe ṣúkúrù fọlọ́ kìkì mo dúpẹ́ fún ọlọ́run o tó o fún mi lórí ke three hundred and kìíní o fifty yìí o ìyẹn á ti sàrà yẹn ẹlòmọ́rọ́dún bíi sọ́dà kọ́ ẹ̀rí pé àìlà àìlà. nínú èdè lárúbáwá ó ń sọ pé nǹkan yẹn ń kọ́ alẹ́ alayka ọjọ́ dandan fún ẹ. ṣùgbọ́n al-wujubu huna torí wọ́n dá àwọn ní usul tàbá sọ wípé al-amru aṣọ pé lè wujub a sì lè rí nǹkan tí ó gbé nǹkan pẹ̀lú parí kan rí tó máa lọ nǹkan tí yẹn máa lé lórí ni. azọbi alimọrọdu bi sọdakọ nadim afẹ ni lóòótọ́ wà ní àìlà ńtòótọ́ tẹ̀dí afẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tarugib adẹ́sí tún ṣe wájú kòkòrò lórí ẹ̀ la ijab wa ilzam títí kó pin dandan títọ̀ ọba ṣe ọ̀daràn ẹ̀rí ìkẹta nínú àgbáyé dábàá nù hadith yìí àwọn nípa mina àmàlè lẹ́tí yẹtàrọ́ tàbá alẹ́ àtàwà nínú àwọn ọṣẹ tó ṣe pé ẹ̀sẹ̀ máa gorí rẹ̀ òun náà ní sákì olùmọ̀ ìfúnni lómi mu ẹ̀sẹ̀ máa gorí ẹ̀ ni wà ìmọ̀ ọ̀fàtò ẹ̀dà ìmúṣùdákò lójú ọ̀nà ìyẹn ń ṣe báyìí ẹ̀sẹ̀ máa gorí ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mina làfáàlì mọ̀tìyà nínú àwọn ọ̀sẹ̀ tó kéèyàn sàkólé kan rẹ̀ kéèyàn dẹ̀ tún ṣiṣẹ́ yẹn tọ́lá bẹ́ẹ̀ limarudọ́ ti lọ yìí láti lè fi wáyọ̀ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala. sọ eléyìí jẹ́ àlàyé báàbò ìbáàbò sàkìlmà ìfúnnilóyún àti sádàkà ẹni táwọn míì bá wá lọ́dọ̀ yìí tẹ́ lódò wọ́n máa sọ pé ẹ dákun ẹ fún wa lómi ọlọ́run ní fún gbẹgbẹ́ yìí ẹ̀ kí wọ́n ṣe wí nìyẹn ọwọ́ á lóòótọ́ àṣejù ń bá àwọn èèyàn jà ẹ bá gbọ́dọ̀ kalẹ̀ ọ̀dọ̀ tó wá pé mímú lélẹ́yọ ẹlòmíì lé ló wọ́n máa lọ fi po símẹ́ǹtì ni ẹ pé wọn àwọn àfáà yìí wọn ò tún lo àdísì pé wọn ó mú yẹn ẹ jẹ́ àwọn èèyàn ó mú kí ni ẹ̀sìn ọ̀fọ́ mi wọ́n ń bì báyìí ẹ jọ gbọ́ra ayé dáadáa ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ni tó eléyìí nínú iṣẹ́ oníládàá ni kọ́lọ́wọ́n ọba àlejò alákòókò wa. Ah, báàbù mi tún ni báàbù àmì ẹ̀ṣẹ́ àwọn náà ní kí alimi àtàyè wọn ni báàbò alimusabani máa kọ́lá fàálẹ́lẹ́ awùwẹ̀ ẹ̀rí àǹkórí ọ̀rọ̀ yẹn nìyẹn alimusabani àwọn méjì tí wọ́n ń búra wọn ìwọ̀n táwọn méjèèjì bá sọ fàálẹ́lẹ́ awùwẹ̀ ẹni ọbẹ̀rẹ̀ ewu lónìí ọ̀rọ̀ ní kílíà díẹ̀ ìwọ̀n táwọn kánú àdìsí yẹn lè àti lọ́gbọ́n yẹn alimusabani àwọn méjì tí wọ́n ń búra wọn máa bá a la ìhun táwọn méjèèjì bá sọ fàáìlẹ́lẹ́ àwùwalẹ̀ ọmọ wa lọ́rùn dání o ẹni àkọ́kọ́ hadithi tó wà lábẹ́rẹ̀ òun náà ni hadithi ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́tàléní ogún wọn ni hadathana ibrahim bin musa. hadathana ibrahim bin musa qala hadathana ismail bin ja'far qala. حدثنا العلاء بن عبد الرحمن عن أبي عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال المستبان ما قال ما قال على البادئ ما لم يعتدي المظلوم آه، حدثنا إبراهيم بن موسى إبراهيم بن موسى حديثي من مسلم لقى أنه كان البر والصلة báàbù nàhí hàní síbà náà muslim wọn fààyọ wọn gbé jáde nù sàhíhù wọn lójú ọ̀nà kí ni alìbẹ́rù wọ sílà ojú ọ̀nà tí ń sọ nípa ìmá ṣe rere wọ sílà àti ìmá dàmọ́lẹ́bí ọ ولحدثني إبراهيم بن موسى Ibrahim bin Musa sọ fún wa ó ní Ismail bin Ja'far wọn náà sọ wípé Al-Ala bin Abdulrahman ọlọ́ alásọ̀dọ̀ bàbá òun wọn ní bàbá òun wá sọ fún gbọ́ lẹ́nu Abi Hurairah radiyallahu ta'ala anhu àti bí Abu Hurairah sọ wípé èmi kí máa dọ́rọ̀ yìí sọ ọ́ Ànábì sallallahu alayhi wa sallam òun ló ní ọ̀rọ̀ náà kí lọ́rọ̀ òun wọn ní al àwọn ilé ìbú méjì máa kọ́ ọ́ la irun táwọn méjèèjì bíi sọ jáde àlékún yẹn ọjọ́ ti kí ni ọ ọjọ́ làmì rò fún kí ni ọ àwọn méjì lílọ́kọ́ ìbẹ́yìn àwọn méjì tí wọ́n sì ń bí abẹ́ ẹ̀kọ́ alimusabani àwọn eléèbú méjì máa kọ́lá irun táwọn méjèèjì bá sọ fàáìlẹ́ bẹ́ẹ̀dì ìmbẹ lọ́rùn ẹni tó ṣe kí ni tọ́ bẹ̀rẹ̀ ebú máa lẹ̀mìyà àtàdé lè mọ̀ ọ́ lópin ìgbà tó ṣe pé ẹni tá a ṣàbò sí fún òun lẹni tá à ń bú yẹn tó ń tọ̀ wọn ọba ti ta ẹnu àlà ọ̀dà ló dípò bẹ́ẹ̀ ń sọ pé èébú ò sì da mùsùlùmí máa búra wọn ohun tí tó ń wí fún nìyẹn. àyẹ̀bẹ̀ ti ẹ̀kọ́ ọ̀padà su tẹ́wọ̀n kọ́ sọ pé nítorí àwọn yìí bá sọ ọ̀padà su òun náà bá sọ yìí ká olórí mi orí ìtẹ́ náà òfin lé o ààrẹ ẹ̀dẹ́gẹ̀ẹ́sì ọlójú òun ojú tiẹ̀ rẹ̀ ẹ̀dẹ́gẹ̀ẹ́sì rẹ̀ sẹ́wọ̀n pé hadithi kan sọ pé bábú bàbá ń bàbá kan bá fọpọ̀ rí bàbá tiẹ̀ náà fọ́ àwọn pé yọ bàbá bẹ oníwà ni yọ bàbá bá tiẹ̀ náà sẹ́wọ̀n pé wọ́n jọ wọn ni ààrẹ kan wọ́n jọ wọn ní oṣù ọ̀kankan náà sẹ́wọ̀n pé ìbú làwọn méjèèjì ṣe ṣùgbọ́n ló lè bú méjèèjì àlìbáàdì. nígbà sọ pé yọba pọ̀ rí bàbá rẹ̀ tó náà sọ pé yọba pọ̀ rí bàbá òun ọ̀sán pé pọ̀ rí pọ̀ rí bàbá rẹ̀ wo ti di mẹ́ta fi ẹ̀rọ ìpè máa làmì yá tá a kò ọba ti ṣe kíni ọba ti kọjá la yẹn ti yé díẹ̀ rẹ̀ ẹgbẹ́ ìwọ́ lọ́ọ́ ojú rẹ̀ ojú tẹ̀ náà. imú rẹ imú tiẹ̀ náà fìlà rẹ fìlà tiẹ̀ náà àgbẹ̀ fìlà rẹ ṣòkòtò rẹ a ó ti di méjì wọn fẹẹ ti di bẹ́ẹ̀ tó sọ pé alimusabani àwọn eléèbú méjì máa kọ́lá irun táwọn méjèèjì bá sọ fàálẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ọ wà lọ́rùn kí ni o ẹni tó bẹ̀rẹ̀ ebú máa làwọn yà á tẹ́ délé lópin ìgbà tó ṣe yí pé ẹni tá a bò sí sẹ́niyàn náà la pé pé nígbà tá a padà ní lójú ọ̀gá à ojú tiẹ̀ náà déédéé ohun tó wí náà ló ṣe kí ni ó lówì fún. ẹ rí hadith yìí oúnjẹ oyè wa wípé ìnàlì báyìí ẹ ẹni ọba pinlẹ̀ yá sàhíkùlì ìsmá òun o. lẹ́yìnlẹ́hu kánà sábàbá lẹ́tẹ̀lẹ́kẹ́lẹ́ mọ́kà sọ́nà torí kò bá ti síjà o tí ọba bẹ̀rẹ̀ ibú tọ́lọ̀ dálẹ̀ yẹn o. alẹ́ ti kẹ́ ti bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ yẹn ni o. wà á yí dẹ̀ ṣe jẹ́ wẹ́sẹ̀ ẹ̀ka àǹṣẹ́tìmí bẹ́ẹ̀ni tóun náà bá ti wá sọ ẹnu àlàkò níbi ebú ẹni tó bẹ̀rẹ̀ ebú wà ìdá ẹ̀kú. ọba ní kíni olórí mi dàrú ni màá sọ pé orí tẹ náà dàrú mo bá sọ bá sọ ta láyà ẹ ọ̀pọ̀ àwọn kẹ́ńbẹ́ tínú wọn lè débẹ̀ olórí mi dàrú mo wí fún di mo bá ta láyà mo rẹ ti rẹ ọ̀la yakunu lè ismu ala al-badi faqat ajá sí pẹ́sẹ̀ yẹn ò sí lọ́rùn ẹni tó bẹ̀rẹ̀ kí ni o tó bẹ̀rẹ̀ ibú yẹn mọ́ bal yakunu al-akharu asiman aydan ìkejì kódà ẹsẹ̀ rẹ tó ti pọ̀jù dání lọ ìtẹ̀ni tó bẹ̀rẹ̀ rẹ̀ lọ. torí bẹ́ẹ̀ ká sọ́ra o gbogbo àwọn onínúkù rẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yin lóhùn ọ̀sẹ̀ tí wọ́n báyìí kò sí sẹ́kínì o èkó mọ́ ọlọ́run kì í jà. ẹ̀rí hadith tó tún wà lábẹ́ báàbù yìí báàbù yìí gba táǹkà lọ. wọ́n ní haddathana ahmed bin isa. haddathana ahmed bin isa qala haddathana bin wahb qala. أخبرني عمرو بن الحارث عن يزيد بن أبي حبيب عن سنان بن سعد عن أنس عن النبي صلى الله عليه وسلم قال المستعبان ما قال وعلى الباب حتى يعتدي المظلوم آه حديثي سيو على باب باب omi ìdádúfẹ́ wọ́n ní hadith ọgọ́rùn mẹ́rin àti mẹ́rin lé ní ogún hadith yìí ọba má lálàáfíà ọ tí ìbá ti pa ti karú ẹ̀ ṣáájú àwọn afá mi sàlàyé pé hadith yìí sahihun bima abilahu ọ̀nà ìpín sánẹ́dù yìí dá sinadu bọ́nu sáadu sọdú ẹni sọdú kò lóòótọ́ ni Abu Ya'la òun lọ fa hadith yẹn yọ gbogbo jáde nínú tírà rẹ̀. وني حدثنا أحمد بن عيسى أحمد بن عيسى حدثنا أصفوا وني بن وهب أصفوا وني أخبرني عمرو بن الحارث عمرو بن الحارث من قال صدى يزيد يزيديو عن يزيد بن أبي حبيب ọdẹni pé onígbà kẹsìrọ عن Yazida bóni abi حبيب Eh, látọ̀dọ̀ yazid ọmọ abi habib látọ̀dọ̀ sinana bọ́ni sáàdì eh, ìyẹn náà wà lóṣù wa látọ̀dọ̀ anas anas wa ni ọ̀dọ̀ òun lòun ti gbọ́ nẹ́bí ọjọ́ rú tòkè ṣe aláwọn eléegun méjì máa kọ́lá ìhun táwọn méjèèjì bá sọ fàálẹ̀ báàdì ọmọ ẹni tó bẹ̀rẹ̀ hàtà títí tẹ́ni tá a ṣàbòsí fún yẹn fi máa fi kíni o tí a fi kọjá là lórí ìdásọ lákọ̀ọ́kọ́ náà ni hadith mi tó tún wà lábẹ́ rẹ̀ wọn ni wa qala an-nabiy sallallahu alayhi wa sallam atadruna. wa qala an-nabiy sallallahu alayhi wa sallam atadruna man abu qala allahu wa rasuluhu a'lam qala naqlu hadith min ba'di min ba'di an-nas ليفسدوا بينهم اه لا تاكلوا شجرة الناهية ليفسدوا بينهم أني وقال النبي صلى الله عليه وسلم عليه الصلاة والسلام في صلاته أتدرون ما العد كما ودي ممكن عد قالوا الله ورسوله أعلم wọlọlọwọ àdójíṣẹ lọmọ nkẹkẹ lè ti wà lẹmìí wọn bẹ ọ pé irú adágún táwọn sọhábà máa ń lò pẹ̀lú dání ọ pẹ̀lú ànábì nìyẹn wàhá kàdá yambagi lèkúlè tọ́lẹ́bì ẹ̀lmi mu'addab irú ẹ̀ náà lọ́dẹ̀ sì lẹ́tọ̀ fún ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó tún lẹ́kọ̀ọ́ kó sì pẹ̀lú olùkọ́ rẹ̀ nkẹ́kẹ́ ń bẹ́lẹ̀ díẹ̀díẹ̀ o ìgbọ́n yóò rà gbé sápamọ́ tí e bá ṣe wípé wọ́n fẹ́ kí wọ́n gbìyànjú ọpọlọ abẹ́rẹ́ ti gẹ̀ẹ́dì bí ekú béèrè kọ̀ọ̀kan dáa máa ń béèrè pé nígbà tá a lọ mọ nǹkan báyìí afẹ́ ká gbìyànjú ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti wà ní ọrùn wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àfa ńlá. àwọn àti lóye kẹ́ mọ́ kíní báyìí lóòótọ́ èèyàn gbọ́dọ̀ wí Allahu wa rasulu àlàmọ́ wọ́n dáhùn rasul ìntàkọ́lá ìlà jìwárí lókùn bàtà nẹ́bí ti jáde láyé àní sọ yìí pé Allahu wa rasuluhu àlàm kí láwùjọ. Allahu a'lam èyí tí wọn máa táwọn màlìkíyà máa fi ń parí sẹ́ra fíkì wọn. wọ́n sọ gbogbo ẹ̀ ẹ́ tọ́ba tí wọ́n ti wọ́n tán tó fi sẹ̀tẹ́ tó fọsẹ̀ tó wọ́n bá jẹ́ nǹkan tó gbajúmọ̀ wọ́n á dáhùn tí ọba ti gbajúmọ̀ wọn ò ní sáyọ̀ ọpọlọ wọn bíi dín lọ nìyẹn. ìyá wa yìí ń jẹ ìgbìyànjú kálukọ́ máa wóróworó wọ́n yẹn ṣe bẹ́ẹ̀ wájú òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni tí yẹn bá wà lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n já àfà Allahu a'lam nìkan làwọn òyìn àní lọ pé Allahu wa rasuluhu a'lam lẹ́yìn rasúlù tó fi. òjijì ọlọ́run ti ṣe kí ni ọ ó ti jáde láyé ṣùgbọ́n gbà yẹn òjijì ọlọ́run wà láyé òun gẹ́ ló ti ẹ̀ béèrè yẹn àtẹ̀dẹ̀rú ní ọmọ àjù ṣé ìmọ̀ ohun ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á dá wọn ní Allahu wa ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló kí ni o lọ́mọ alẹ́ máa látọ̀dọ̀ àwọn èèyàn kan lọ́sọ́dọ̀ àwọn èèyàn míì lèyó ti dú bẹ́yìn náà hàn láti lè fi ṣèbàjẹ́ láàrin wọn. kéèyàn máa gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹnìkan lọ́sọ́dọ̀ ẹlòmíì láti lè ṣèbàjẹ́ láàrin wọn. ẹ̀rí ẹ̀rí pé náà àwọn àwọn àtọ́ gbajúmọ̀ láwùjọ wa nìyẹn òun wọn ń pè ní nàmíìmà ànàmíìmà òfófó àwọn sálánà dẹ̀ ti sọ yìí pé láàyè ti kọlu lìjẹ́nà ọ́tàt kò ní í wà lìjẹ́nà ọlọ́run ọ́tàtù olóbòbò. àwọn ìyá tí wọ́n máa ń dáwọ́ kan òbílé wọ́n kàn fàṣẹ jù kún ni ẹni yẹn kò wọ́pọ̀ àwọn tó fẹ́ bùkún. àwọn màá sọ pé olóbòbò nílé gba aládá olóbòbò nílé gba aládá wọ́n bá máa sẹ̀ kéèbù lọ. náà èmi ò ní wí wọ́n máa sẹ̀ kéèbù lọ. sẹ́wọ̀n yìí fẹ́ẹ́ dín ní onílé ìgbà aládá ọ̀dẹ̀ sì ti tó. tó ó fi èyí pé <laughs> wọ́n ti rí ẹ̀jọ́ kí ó da kẹrẹ ẹ ò kí òun kò mọ̀ ọ̀dá rẹ ni àwọn tún ṣe kíni o wọ́n fi sì bá àwọn kan máa wí yẹn parí mọ́ onílé aládá yẹn yẹn dún bẹ́ẹ̀. báàrí ọjà àbíkílẹ̀ ọjà <laughs> òjíṣẹ́ ọlọ́run ní làyédè kò lè jẹ́ ná kọ́tàt kò ní wà lè jẹ́ ná kọ́tàt olókùnkùn. àìsàn pé ohun tí ń jẹ́ nàmí ìmọ̀ òun náà ní àlàáàdì ọ̀nà nàkùlù kẹlẹ́m ayé nàkùlù hadith min bàdì náà sí ilà bàdì lèyí ti dú báyìí náà kéèyàn gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ apá kan lọ apá kan láti lè fi bà àwọn jẹ́ wọ́n ti rí pàwọn ọ̀rẹ́ tó ọgúnrégé ni ẹ o tí ẹ̀yin tẹ ti túlẹ̀ ti sún náà tẹ̀ máa jẹra yín lẹ́sẹ̀ báyìí tẹ̀ yín sọ̀rọ̀ ayẹyẹra yín láì dá kí lè rí náà kí lè rí ẹni tí gbàgbọ́ ọba tó ti dẹ́mi ẹ̀dá dọ́ba tó ṣe kí lè yín rí. tí ẹ̀yin tẹ tún close tẹ tún súnmọ́ra yín bẹ́ẹ̀ wọ́n ti máa ń ṣe kẹ́ni ẹ̀ ẹ̀ ọ̀páyẹ ni ó tún ti sọ pé àbọ̀rọ̀ ìyàwó kẹ̀kẹ́ lọ́fẹ́ mú àyè àbọ̀ rẹ̀ tímọ́tímọ́ ẹni pọpọlọpọ gba aládé máa ń sọ fún wa afọwà ní asaro amadu bunu salam wọn lẹni kẹfẹ ra ẹrú wọn á wípé ẹrú yìí ọlábà àwọn kan lára lọ wọn ni wọn bọ ń ní wọn rà àwọn wípé olórí àbá wọn ní rẹ nígbà padà rẹ rú dé ẹwọn tó padà wọn ọ̀rí pé irun sìkìtì ti ń bẹ ní pàkọ́ ọ̀gá rẹ̀ yìí òjọ́ rẹ̀ wà dáadáa tírèdọ̀ fi bá gé ọba níbo lòun ó ti gé ọba ti sùn lóògè ìwọ́n tó jó lólùfẹ́ rẹ̀ ọlọ́ báyàwó ẹ̀ ọ̀rọ̀ ti parí ìyẹn ti wọn ọlọ́ọ̀gẹ̀ ọba tó lọ bọ́gà ọ̀gá ìkẹ́ ọ̀sẹ̀lẹ̀ ní òní obìnrin máa ẹ ọ̀pọ̀ yẹ kó sọ fún pé yóò bá gérun rẹ̀ tọ́yọ̀ sí kìtì ni ẹ ọ̀bí àwọn tó máa ń dárun sí adarun sí èsì àràmù ṣùgbọ́n inú àmì tí wọ́n fi máa ń mọ àwọn ọmọ jàbàtà nǹkan náà nìyẹn yóò darun sí yóò máa gborí lásán káàkiri kò ní débìlà ọmọ jàbàtà lélẹ́yìí ẹ̀ẹ́dẹ̀ gẹ́gẹ́ gbogbo ẹni bẹ́ẹ̀ máa ń gbórí kí ìranù lè tó ń bá kìyàn o sanabi rẹ tó ń kírun tó ní okírun jọ ṣé máa ń gbórí kírun àtẹ̀sọ́ fún wa wípé ìgbórí kírun àti sọ̀sẹ́lẹ̀ ìgbà tó lọ ṣiṣẹ́ hajj àti amarad torí yẹn wọ fìlà tó bá gbé ihram ìgbà yẹn ni yàtọ̀ síbẹ̀ òjíṣẹ́ ọlọ́run bí òwe lára ní adébìlà káyọ̀ pé orí àdìsí kan náà ní ṣètò náà lẹ́dánù rahimahullah nínú al-ikhtiyarat al-fiqhiyya wọn tí wọ́n kó jọ ìgbà yìí tẹ̀ máa ń sọ wípé aláwo ó díẹ̀ yìí tẹ̀ ń sọ pé àfa aládìsí ni ṣe fàtánì ẹni wọn gbọ́ fíkìwì ká ń gbọ́ fíkìwì yóò tẹ́ni tó máa dìsí ìbádìsí gan <laughs> àdìsí ni ó yànjú fíkìwì lọ́nà ìgbà bá lóun fẹ́ mú fíkìwì wá ló gbọ́ ìbọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àlẹ́bí lọ́yẹ kó gbọ́ yìí ọ̀hún ní àlàyé rẹ̀ báwọn ọ̀dọ̀ ṣe fàlùbáni ọ ní ipò o foundation tíkì ọwà ní o ọ ní ipò ìhun a máa mọlé bí ilé tágbélé méjèèjì òun ló ní nínú àlè tí yàtò fi kìí ya kàlùbá ní fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni ọ̀bẹ sọ pé ẹ̀sùn sọ́lá ń ṣe fìlà lórí rẹ̀ ọwọ́ àbíṣe tún tẹ́lá èké ló ń tọ̀ parọ́ ni kọ́sá wà wọ́n padà síbi ọmọdé olófòfò ọgbọ́n ọ̀gá òní lónìí jẹ́ ẹ má sùn taratara obìnrin tẹ lérò pé nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ọ̀fẹ́ràn yín o ẹ̀wọ̀ ìfúráàs kì í tún ti bọ́lọ̀ gbé pé ọmọ ẹgbẹ́ o ẹ̀wọ̀n tí mo ní ẹ lè dárun sí kí wọ́n lè bá wà nílé àwọn láwọn ṣùgbọ́n mo ti wà yé ìdá bí ẹ bá dá sí lọ́kẹ̀rí kádìkádì ni ìwọ́wọ́ tí wọ́n lé sóyún ká sílẹ̀ ní bí ẹ bá ṣe pé nítorí wípé wọn lò níwèé ni àtàwọn lọ́jọ́ ń ṣe kíní ẹgbẹ́ ara wọn lè ọ̀dà bẹ́ẹ̀ wọn rò kí wọ́n bá ti gérun ni èbó dínkù lórí rẹ̀ ni lálẹ́ dèrè. ṣùgbọ́n àwọn alábàáńgá àwọn máa ń dárun sí ó lè má gé láti jọ wọn dìbì tí ó fi wọn sáré ó ti yọ pé ẹni wọn bá lóun ọ̀dà sí wọn bá ti lè máa tọ́jú ẹ̀ dáadáa wọn ò bó ti láì fún ẹnì kan lọ́wọ́ abẹ́rù wọn tún máa ṣe dísù kẹ̀tẹ̀ bí irun obìnrin yẹn báyìí a tún lọ wá fìlà ló ṣe pé gbogbo fìlà tó bá kó orí bí èsáìsì orí rẹ̀ àṣírí ti bẹ́ẹ̀ nìyẹn orí kékeré ń bẹ́ẹ̀ ó sì ti kórun jìtì jìtì síbẹ̀ ọwọ́ akẹ́ fi bá báyìí lásán wọ́n máa fi lè ọkẹ́ dàbí àtẹ bí wọ́n fi lórí nǹkan ọkẹ́ nǹkan lórí nǹkan bí ó ti jọ sẹ́mọ̀ tó wáyé kọ́kẹ́ lọ sọ fún ẹni tọ́jọ́ ìgbà pé ọ̀gá o ìyàwó yín kò sí wàhálà o irun yẹn ò wọ́ wọ́n sọ pé ọ̀rẹ́ àwọn afẹ́ bá yín rẹ̀ lẹ̀ tọ́gà obì mọ̀ngbà tí wọ́n sọ fọ́gà látọ̀ pé ọgbọ́rọ̀ látọ̀dọ̀ ẹnìkan láti fi ṣe bàtìjẹ́ ọ̀gá ẹ̀mí yín ó kó lọ́rùn yín lónìí táwò tani àwọn agbọ́ pé wọ́n kù tí ó pé nǹkan kan pamọ́ yẹn làwọn kó ṣì bá ń nà èyí má lọ tu wò ẹ bá ń yẹlẹ wò nígbó lókùn tí ń lọ báyìí ọdún yìí náà ni. Ah! èyí ó ti kú kí kó tó dé. gbogbo nǹkan gidi mi ìdọ́yẹ kí yẹn rẹ́mi ṣe bí irun tó yẹ kó farabalẹ̀ kí títí bá ń ṣe wọn ṣe. ẹ̀ka àwọn báyà ká yẹ náà ni. àbọ̀gbà tí ó ṣe. wọ́n gbọ́ ọ̀pá bọ́ sí wa pé kálukú kẹrin lórí kádà ọba yá báyìí ọlọ́wọ́ kẹ̀ ṣe kálukú ni ní àsìkò tiẹ̀ ti tó. àná ọ̀gá obìnrin yìí ń bọ̀ abẹ́fẹ́lẹ́ ní òbí dùn bọ̀ ọ̀rùn rẹ lóru torí bẹ́ẹ̀ palẹ̀ mọ́ ọba lẹ́ni rẹ̀ ló ìyẹn bá ṣe bẹ́ẹ̀ tó tọ́ òfófó lẹ rí yẹn tẹmọ̀ pé láti fi sì bàjẹ́ ọ̀dà tó tó bá sọ fọ́gà pé ọfẹ́ rẹ̀ rù rẹ̀ lẹ̀ lérò fọ́gà obìnrin. pé sójú oorun lọ́wọ́ ayẹkọ oge ni ìbáyọ̀ kọ́ sọ fún mi ni nígbà tó o ti láìkẹ̀ yẹn mo tí ò wí lásán ni. ọmọ ẹgbẹ́ mi ẹ̀ ọ̀gá ya rẹ̀ júlẹ̀ pé kò sórun lónìí ọwọ́ àpérọ̀rọ̀ ọlẹ́ni ọba sùn òun ni wọ́n máa ń jí òun yìí já pérọ̀rọ̀ pérọ̀rọ̀ gbà tó di pé arábìnrin yìí dé ọba gba abẹfẹlẹ dání bó ṣe wí gan lọ̀rọ̀ rí ọgbà lọ́wọ́ bó ṣe fa abẹfẹlẹ du obìnrin lọ́rùn nìyẹn ó dùn lọ́rùn báyìí afámi ni ọkọ ọmọ wọn ni ọmọ yìí fẹ́ pa àpẹẹrẹ tó fi wá pa ọ dá báwọn náà ti pa òun náà nìyẹn ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì kálukú bá múra wọn pa níkọ̀ọ̀kan ẹ wọ wàhálà òkókó mí yẹn sáàdùn kan táwọn yẹn lè sáré kú bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń sa oògùn para wọn ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n máa ń pa wọn eré wọn pa púpọ̀ bí irú irú ikú tó lò fún pa tó tó mú ṣẹlẹ̀ mẹ́. so nípa yóò sọ sẹ́lẹ̀ ní yanni àlàáde ewu tí ń jẹ́ bẹ́ẹ̀ nàkùlù hadith gbígbé ọ̀rọ̀ mi ń bá àwọn ọ̀dìn náà látọ̀dọ̀ apá kan àwọn ìlà bá àwọn lọ́sọ̀dọ̀ apá kan lè yọ ti dó bẹ́yìn náà láti lè fi ṣèbàjẹ́ láàrin wọn. èdèkéyàn gbé ọ̀rọ̀ òdodo ń bì kẹ́kọ̀ọ́ wá gbé lọ sáàyè mi. ọba anabi sọsọlá ní kọlọm sẹmi allahu mura an sẹmi amakọlẹ abẹ rahim allahu mura an sẹmi amakọlẹ ọmọ nìyẹn kan ọgbọ́n ohun tí ọsọ dáadáa ọwọ alọ wí fáwọn èèyàn tí gbé gbé láti fi àwọn láti fi ṣe kíni ọ láti fi ṣàtúnṣe. ṣé definition yẹn ti yé dáadáa ìgbé ọ̀rọ̀ ọ̀dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan láti lè fi ṣe kíni o láti lè fi ṣe ìbàjẹ́ òun ní jó fòfò tòmọ́tò yẹn bá gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹnìkan lọ́sọ̀dọ̀ ẹnìkan láti fi ṣàtúnṣe ìyẹn ò kí kíni o ìṣò fòfò ẹ dákun jẹ adọ́rọ̀ méjèèjì pọ̀. lábẹ́ hadith yẹn hadith mi tó tún wà lábẹ́ rẹ̀ أوحى إلي أن تواضعني ولا يبغي بعضكم على بعض. آه قال عليه الصلاة والسلام إن الله عز وجل أوحى إلي ألا أبانا نسيني àwọn tó sì ní kí n sọ fún yín ni pé à ń tẹwà dọ̀rín ẹ máa tẹríba o wọ́n lè yẹ bí bàdúkùn àlàbà àwọn kẹ́ni kọ̀ọ̀kan ọmọ akówólé ọjà tí ọmọ ìyá rẹ̀ ti kí ni ọ ti kówólé kí ni wọ́n ń pè ní tàwádọ̀ ìtẹríba òun ni kéèyàn juwọ́lẹ̀ fún títọ́ ìmọ̀ asẹ́rí kúrò níbi ìdájọ́ tó ti ọ̀dọ̀ adájọ́ wá kéèyàn pàtì kéèyàn rẹ ìhẹ́ rẹ̀ ńlẹ̀ lè kọ́lì fáwọn èèyàn kéèyàn dẹ̀ tún jẹ́ kẹ́gbẹ́ ọ̀rọ̀ kéèyàn má le. ẹ̀rí kọ́lọ́mù sọ̀sọ́lá ọlọ́run sọ fáwọn sọ̀sọ́lá yìí pé ọ̀làwọ̀ fún ta fọ́gbọ́n rẹ̀lẹ́ ìdọ̀lùkọ́lbí lọ́nfọ́dú min hawli. sẹ́rẹ̀ ànábì bá jẹ́ kíni o tọ́ ọ bá jẹ́ onínú fífi oníbìnú tó yẹ pé gbogbo ẹ̀ náà yìí ń sa yẹn náà ni omi tútù hùn omi gbóná hùn èèwà ni ọba lọ́nfọ́dú min hawli. àyẹ̀dẹ́sì máa túká kò ní kíni o.

wàá sọrọ ẹ̀ ọmọ á ṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ á ṣe sẹ̀rẹ̀rẹ̀ pẹ̀lú bí àdéhùn ni wọ́n máa kẹ́yìn ẹ̀ fún yẹn ìyẹn túmọ̀ yìí pé ẹ̀yin ẹ̀jẹ̀ arójú yín lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì gbà nìyẹn. bá kí lẹ fẹ́ sọ tẹ bá fẹ́ sọ fẹ́ ni yín lé fún wọn ní wọn rántí pé wọn ní kẹgbẹ máa rọ ẹgbẹ a máa rọ bó. àwọn mi dẹ̀gbẹ́ pé ohun tí ń jẹ́ táwa àdọ̀ òun náà ti kọ̀ bó lè hàk kéèyàn gba òdodo lọ́dọ̀ ẹni tó dàgbà àtẹni tó kéré ẹni yẹn jábí yín ni àbí kò níyìn sóòótọ́ lágbàtà nàìjáde kéèyàn gbọ́n déyìn. ẹ̀rí wa nù hadith onye tí ń jẹ́ tàwa dọ̀rùn lẹ́sìn gbọ́ yẹn kéde kéde dọ̀bálẹ̀ o. ebi ọ̀rọ̀ tẹ́ríba la gbọ́ tá a fa àbá yín sọ lónìí tẹ́lẹ̀ kánú tẹ́lá lẹ́nu ó ti ajẹ́ tí wọ́n wà ń dúró kíá ń dúró kíá kìí sọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ kíyàn kọ̀bá àjọba àbí kíyàn ìtẹríba nìyẹn kí yẹn gbọ́ òdodo lọ́dọ̀ ọmọdé ni o àbágbà àbíyí ni o àbẹ́ni tọ́jọ́ kí ni o tọ́jọ́ ni tí ò níyìn ẹ wá ń sọ sọ́lá ń ti gbòdodo ìgbà tí yehudi tọ́tọ́ fáwọn sọ sọ́lá ń ti wá ah, ẹ mùsùlùmí dẹ̀ da ẹbọ tẹ́ máa ń sèyí náà ah ìṣẹ́ ọlọ́run lẹ́bọ̀ wò kẹfẹ́rí ń sọ fáwọn à ń oṣìṣẹ́ ọlọ́run ọ̀dẹ̀ járí ẹ̀sáwò lówí wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀dẹ́gbẹ́ àtẹ̀bọ̀ ń sàlàyé ọ̀ àwọn ìjọ rẹ wọ́n máa ń sọ pé tọ́lọ́run bá fẹ́ wọ́n ṣí tàkì wà lẹ́bi náà bá fẹ́ ah! níjọ náà ni ìgbẹ́ ẹ̀ máa ń wí bẹ́ẹ̀ ah! ẹ̀mí ń sọ bẹ́ẹ̀ mọ́ ọ tọ́lọ́run bá fẹ́ ni ẹ̀ máa wí. bẹ́ẹ̀ ni ó ti yé wa yé pé alhikmatu ضالة المؤمن أينما وجدها فهو أحق بها إمام ọgbọ́n ewu tó nígbàgbọ́ òdodo ń wá káàkiri ń tiẹ̀ ni ndị ọba ti rí báyìí hmm, ọ̀sàrè gan ni bàbá àjẹ́ lọ́dọ̀ ẹni tí èsì èèyàn gan ọ̀sàrè gan hàn nọ lẹ́yìn jẹ́ mẹ́ta yìí wọ́n sọ wọ́n ní ojú orin ọkọ̀ ojú orin ọkọjá ọwọ́ agbá ọbọ̀ àwọn eléyìí ti máa ń fẹsẹ̀ mẹ́rin rìn tí ó padà ṣé Darwin sọ wípé àwọn ló dé yẹn Darwin àtàwọn ẹni tí wọ́n nígbàgbọ́ rẹ̀ ọ̀pọ̀ làwọn tẹ́lẹ̀ wọn á tẹ̀sí kí ni o wọ́n tẹ̀ dé yẹn ṣùgbọ́n àwọn ti wa ọmọ ànábì adámọ̀ làwọn ti wa èèyàn nípìnlẹ̀ tiwa Darwin àtàwọn èèyàn rẹ̀ pápátá ọ̀pọ̀ làwọn tẹ́lẹ̀ wọ́n tẹ̀ wá ń ṣéǹjì díẹ̀ díẹ̀ wọ́n tẹ̀ kí ni o wọ́n dé yẹn. ọkọ̀ ojú ni wàá gbá kan náà ọ̀nà kíyàn subhanallah ó ń kírun la àtàwọn yòókù bẹ́ẹ̀ tó wọ́n sì jáde báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n fa ẹsẹ̀ rẹ̀ àyàn rí wọn báyìí wọ́n sáré lọ mú ewé wọ́n ṣe sùkùkù báyìí wọ́n fi ìyẹn èèpẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ni wọ́n lọ́kọ̀ tẹ̀lé. ìwọ ọ̀dájú ẹ̀mí ọ̀mà lásìdẹ́ǹtì ọ̀sẹ̀ lọ́wọ́ àti ẹgbàá wá àwọn ọlọ́pàá dé wa láwọn ẹ̀ẹ́ ìdàrẹ́ ni wọ́n sì lè jẹ́ máa ń sìn sùn bóyá ọkàn sáré gbé wọn náà ni bóyá ọkàn sáré bá wọn fẹsẹ̀ lánàá wọ́n wá sí wàá mẹ́rin wọn lè jẹ́ rọra kù kí ẹ̀sẹ̀ nìkan kan wọn náà sì ni wọn tó lè ṣe àgbẹ̀ hẹ́kìmọ̀ nìyẹn lára sálá sí lọ́wọ́ yẹn o ara àlẹ́kì ọ̀dájú ti mú lára kí ni o lára àlẹ́kì. àgbẹ̀ alhẹ́kìmọ̀ ìmọ̀ ìwọ̀n tó nígbàgbọ́ òdodo wá kiri ìbí wọn ọba àjọdọ̀ kèfèrí òní ẹ fi lè kọ́ ìmọ̀ lọ́dọ̀ kèfèrí ṣùgbọ́n nǹkan pé ọlọ kẹ́sìn lọ́dọ̀ kèfèrí. irú pọfẹsọ Ògúnbíyì ń sìn ọwọ́ ló wọ́n kọ́ lẹ́sìn pọfẹsọ Ògúnbíyì ní yónílàgì abi àbí lásùlọ́wà wọ́n ṣe ní gbàgbé ọba sì lọ kí ìjàpá àti ọlọ́ọ̀kì mú nígbà tó ṣe dé gbogbo òwe ó kò sí nkẹta ó tún gbogbo ẹ̀ ọlọ́wà gbé lọ bá náà wà fáwọn aṣèpadà wọn làwọn sọ pé àti àárín nkẹta lè kọ lùnú nkẹta ọkọ lọ́sọ̀ kí eléyìí ọba ti rẹ̀ tó àdúrà táwọn ṣe ni pé ọlọ́run tó fi eléyìí kí ọkọ bá ní fi Islam kí ọ tọrọ fún kọ́lọ́ǹkọ́ bá fi kẹ́ tọ́lọ́ ti ẹni tí mo tún retí ń dẹ́dẹ̀ kú dẹ́wò bẹ́ẹ̀ òun ni báyọ̀ dr jimba àbí nǹkan nílọrin àwọn náà tún dẹ́rù nǹkan bẹ́ẹ̀ wò ní legal study òun náà lọ ṣe ìrèké oníbùdó yọ wọn islamic wọn bá ní ọ ọ. ẹ má wí ikú yìí dẹ́n wí yìí mọ́ ẹ wọ́n mọ̀ ọ̀gẹ́ gbogbo tọ̀mọ́ ní rọ́ọ̀lì ọ̀pá wọ́n sún mù fi jẹ́ sàbẹ̀. ọbẹ̀ tó fè oògùn tí máa ń pa ní gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan ẹ ọmọ Italy ọmọ gẹ́gẹ́ wọn ò kí orí burúkú bọ̀ tọ́ bá yá ṣé ń kírun àbí mo lè yóò ṣe kọ́ Islamic tí ò ní kọ́ Kùránì tọmọ Kùránì kà ní kó lè yóò ṣe kọ́ Islamic tí ò ní kọ́ kíni ọ tí ò ní kádìsì kódà kí ìwé yẹn ọba tẹ̀ sí ìjìnlẹ̀ gẹ̀rẹ́ tó bá jónkẹ́ wí ó sì máa rí nǹkan wí nù islamic mọ́nọ́sì. ọmọ ẹ̀kọ́ ní í ṣe pẹ̀lẹ́sìn tí ẹ bá lẹ́sìn yọ ọmọ nǹkan yóò ní nǹkan tí ó wù. ẹni tí ọ̀wá lẹ́sìn aláì yọ tẹ̀sẹ̀ bójú káwá ní ohun tó kàn ní ìṣẹ́ ẹni tí ọkọ̀ wa lẹ́sìn wà yí ò òun náà ní kèfèrí irọ́ tó wá ní kí ló lé wọ́n ní àwọn alimusitashirikun wọn yẹ ṣe lábá àwọn orientalis, wọn yẹ ṣe lábá wọn dẹ̀ dé wọn sì wá kọ́ mọ́ wọn tún fẹ́ láwọn gbọ́dọ̀ lábá rẹ̀ irọ́ ní olè mọ́jú lábá lọ ọba yà wọn padà yí gbogbo ẹ̀ pọ̀ lóòótọ́ ọ̀gbẹ́ni kẹ́ńbẹ́ wọ́n pè ní eh, bí dókítà ni bí pòfẹ́sọ̀ ni winsick ló ń sọ winsick ó ṣe tíra kan wọ́n ń pè ní al-Mu'jamu al-Mufahrris li alfaz al-hadith bí ká sọ pé yẹn ṣe dísẹ́nẹ́rì bó láti máa gẹ̀ẹ́sì gbólóhùn ọ̀rọ̀ tá nẹ́bi sọ wọ̀lẹ́ ìsàbí muslim. Naam ẹ̀ẹ̀kan mo sínú tíra náà rí lójú ayé mi. Téèyàn bá di ìrọ̀ méke ọ̀rọ̀ ọwọ̀. Mo ní tíra kan lé ọ̀fẹ́ ní kótópò ṣe tà ẹni ọba rí lémi wọn ni bó lẹsẹ ń ṣe léyìí níjó lẹsọ ká léyìí tán wọn tóbi tó báyìí fẹrẹ gẹdẹ irú ẹ méje wa ni wíńsì kọ. wọlé sẹbi muslim tó o bá rántí gbólóhùn àdìsí lásán ọkàn rántí ẹ lásán pé ẹ àìnú bẹnu àdìsí yẹn tó o bá jù fún báyìí yóò sọ gbogbo inú tíra àdìsí tó ti lè bá àìnú yẹn yóò sì kó àdìsí yẹn délẹ̀ fún àìnú lásán ló sì rántí mẹ́ta ṣùgbọ́n yà á lè dáhùn ọmọ àti òkò wá jẹ́ mùsùlùmí làájẹ́ záàbùlọ́hùn kẹrọ ọlọ́wọ́n wa ní sàn lẹ́sẹ̀ tó dá o gbogbo sẹ́yìn nǹkan òwe ọdẹ ìṣẹ́fà lè mọ̀ ọ̀sẹ̀ tó lè lọ sí hadith tí wọ́n bìrì kọ́ rọrọ̀ kó bìí síra yẹn tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bá wà pé pé àfa aláàdì sì ni kọ̀ọ̀kan ọ̀rọ̀ fún mi kí lè fẹ́ kọ́ bá sùn tí ó jìnnà dáadáa ọ̀ wà kẹ́ òun ló fi láǹfààní irú sẹ́tà àfáà máa ń ṣe sẹ́wà sọ pé ó tún bá mí ó tún bá mí nẹ́mbà báyìí ó bá mí báyìí ó bá mí báyìí nẹ́mbà báyìí gbogbo ẹ̀ pátá ló ti rù ú bẹ́ẹ̀. mọ́ ọ̀wá ní gbára lé lé anahu lẹ́yìn sábẹ́ muslim torí kì í ṣe mùsùlùmí orí rẹ̀ lè takò láàrin kan pápádà lọ dọ́gbọ̀n nǹkan míì tí ó sì ń bẹ̀ lọ́dọ̀gbọ́n kì í bọ̀ ìwọ àtọ́mọ ayé pé òun ti ń jẹ́ tàwa àdọ́ oníkéèyàn gba òdodo lọ́dọ̀ gbogbo èèyàn ọjà gbà ní ọjà ọmọdé ni ọjà bìyì ni ọjà ẹni tí ò ní yé ẹ̀rí ìhun tí hadith yẹn sọ fún wa nìyẹn wọn náà sọ sálàmù pé ọba ọwọ́ ọba tó awha sẹ́mi

ọmọ akọ̀wé lọ́jà àpàtà ẹ̀rí ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n ti gbọ́ mọ̀ ìyá rẹ̀ wọ́n ti fẹ́ rajà kan kí wọ́n náà wà lọ fowó le wọ́n dẹ̀ ti parí ọ̀rọ̀ alágbèjà ti padà tó wà rà ọ̀ a sì ti parí ọ̀rọ̀ tí mo ní tó àwọn tó bá jó àwọn ọlọ́jà wọn sọ ah, wọ́n tẹ̀ ní nǹkan tó máa fi ń sàmì ẹ̀gàn ní mọ̀ bẹ́ẹ̀ yẹn náà ni làádá ẹ̀hẹ́ ó ní ohun tí wọ́n máa fi ń sàmì ẹ̀ nígbà wọ́n ti ra yìí ẹ̀gbẹ́ yìí ni ẹ̀tún bọ́ sí padà abẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì tóbìnrin náà ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n yàtọ̀ sẹ́yìn tẹ́ máa ń lọ ọgbà obìnrin lẹ̀ àwọn tó máa ń lọ fẹnu gbòbìnrin lẹ̀ tẹ̀yẹ̀tì ìṣe tẹ́ ìyàwó ònílé tí ó fi ìyàwó sí tẹ̀yẹ̀tì ìṣàwójọ tí ó fi rẹ́ǹdì ilé ó sì tó lè rí owó nítòjọ ọdọọdún tí ń mbọ ọwọ́ á lọ gba obìnrin lẹ ẹni ni òdì nídìí kọ́ lọ gba obìnrin lẹ torí ìranù ni ó máa ṣẹlẹ̀ ìranù irun ọfẹ ni ọ máa wáyé ni irun tá yìí yàní máa ń sí fún wa máa ń rọrùn máa ń rọrùn ṣùgbọ́n ká má fẹnu ṣùgbọ́n yẹ ká kó rọrùn gbogbo ẹni tó ti rí i pé òun ò tí ì ṣe tán kí láti lọ fẹnu gbà á lẹ̀ tọwọ́ tó òun ti ṣe tán tiẹ̀ débi pé ẹnìyẹn ti gba lé tiẹ̀ ó sì ti ṣe tán ó ti ní ọ̀nà tó ti ń ka náírà díẹ̀díẹ̀ kì í ṣe pọ́pọ̀ náà o mo ti ń mo ti ń ka díẹ̀díẹ̀ ó sì ti níbi ọ wa lọ ẹ ń ká ń sọ nìyẹn tún òun gẹ àlọ́ àlọ́ tí wọ́n ra wọn mọ̀ pé mo ti fẹ́ fẹ́ mi mo fẹ́ fẹ́ nìyẹn tẹ́lẹ̀ ni àbá ó sísẹ́ ọlọ́gbà lẹ̀ ni. a lọ fi gbá díẹ̀ kan àwọn míì ń ṣe bẹ́ẹ̀ fọdún méjì tí wọ́n rán obìnrin lè mọ̀ nílẹ̀. ìyẹn wàá lọ sọ pé ẹ lọ bá lágbájá. àwọn ìpọ́nrọ̀ yìí torí wọn fẹ́ forí àwọn èèyàn kan gbára wọn. ẹ pé ẹ̀yin náà lọ́lọ́wọ́ àánú hadith gbogbo àwọn tá a bá ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ká túbá ìyẹn ti pọ̀ láwùjọ wájú. ìgbà yóò tọ́ bá ṣe tán àmọ́ mọ̀kọ́ lọ́wọ́ bó fi ọtí kìí ń gẹ́ pẹ̀lú bẹ̀lẹ̀ o yóò fi ọtí kún gẹ́. ṣùgbọ́n ọgbà alẹ́ èyí tó lérò pọ̀ dáa nìkan ó lè já fífi ètò lóore jùlọ lọ́ padà tọ́ba lè lù gbàgbọ́ yẹn kíkà ìfẹnugbòbí lẹ ní ọdájú pé ní ìṣẹ̀lẹ̀ gbogbo ohun tí ó máa tẹ̀lé láburú ni gbogbo ẹni mo lè fi sọ kò bí ẹ̀ lè sọ́ra fún tó ibi ni ó máa tẹ̀lé aslan ọdájú pé wọn ò ní wọn ò fọn wọn ò sọ yìí kí ẹ fọn ó lè ṣẹlẹ̀ ó lè máa fọn kádà gbé yóò sì máa fọ ọmú tẹ ọ lẹ́yìn tí wọn lọ ní ọmú títí tẹ ọ lẹ́yìn àbá ló sùn nà ó sì máa lọ pàdé ńkọrọ hánàlá ẹ máa gbọ́dọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá jáde láago mẹ́jọ alẹ́ ìyẹn máa rí àràmàǹdà àgọ́ mẹ́jọ alẹ́ ìyẹn rí ara wa láì ìwà ọ̀daràn ni tó bá ń rí àwọn èèyàn kan tó ń ṣe bẹ́ẹ̀ kìí ṣerú wa. ṣùgbọ́n àdìsí tí ó yọ̀ lẹ́nu irúfẹ́ ni bẹ́ẹ̀ wọ́n láyẹ̀ bẹ́ẹ̀ aláyọ̀ bíi báàdù kò máa la báàdì ẹnìkan máa máa kówó lọ́jà tí ẹnìkan bá ti kówó lé ah, àbá owó wo ló kó lé tọ́ba kó lé ó mú wọlé ni tọ́ba ti kówó lé. torí bẹ́ẹ̀ gbogbo àtà bá ti ṣe tán àwa ni ká máa dẹnu láwọn òbí ká má dì sọ́ọ̀bù àwọn tó ti ṣe tán ká má kó bá wọn. èyí tó fojú nítorí ìpọ́dà rẹ̀ aláyọ̀ lè rí ìdí ọ̀dà jù bẹ́ẹ̀ lọ tọ́ba ti sùúrù fíà ìgbàgbọ́ ọ̀rọ̀ yé mi mi ò fẹ́ dẹ́lòmíì tó tí ọ̀fẹ́ ní sí wọn bá rìn yẹn ti clear torí bẹ́ẹ̀ ká má sin àdéhùn yẹn lò lọ́rọ̀ bó ti yẹ torí kò sí ìdálẹ fi jọ nínú gbèsè ayé tí ànábì lọ àtàwọn sàkádà rẹ irú èyí táwọn afẹsọ pa afẹ máa ti yẹn sí ìdálẹ fi jọ Ọlọ́run kò kéèké a. sọ nípa bẹ́ẹ̀ ẹjẹ agababu kan ti kí ah, a lè ká sí a lè ká sí a lè ká sí ọlọ́run pé ọjọ́ yẹn ti lọ díẹ̀ díẹ̀ á dùn báyìí á sì tún ra àbí ó sì dàbí pọ́fẹ́ jọra wọn ọ̀yá kàkà pọ́fẹ́ jọra wọn díẹ̀ ká kákan ọjọ́ àwọn èyí láti kà. حدثنا عمرو بن بن مرزوق قال أخبرنا عمران عن قتادة عن يزيد بن عبد الله بن سخير عن عياد بن حمار قال قلت يا رسول الله الرجل يسبني قال قال النبي صلى الله عليه وسلم المستبان شيطانان يتهاتران ويتكاذبان أنا باب المستبان aláwọn méjì tí wọ́n búra wọn ṣàìtọ́nẹ́ẹ̀nì àṣetáni méjì ni wọ́n ẹ̀gbọ́n aláṣetáni ọba pé eléṣù ó dì túmọ̀ rẹ̀ kún ni o ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ju orí ẹ̀hẹ̀nẹ̀ ọgbọ tọọgì pátá náà wọn kó sínú gíní o àti ìdáná bá ti á sọ pé sùn ọdọgbọn lọ ha mọ pàlàpàlà nìyẹn. ṣàìtọ́n méjì làwọn eléèbú méjì ha tààrà ni tó ti àwọn eléèbú méjèèjì yẹn o ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n káàdà wọ́n tún ọ̀rọ̀ ó ní pé akbaro na imran imran fún arúgbó ọwọ́ alátọ̀dọ̀ kọ̀tádà kọ̀tádà sọ yazid abdullahi ìyẹn náà sọ ọmọ kẹtẹkẹtẹ o tó nítorí arọ́jùlù yẹn sùn bù ni ẹnìkan máa ń bu, mi ni a ah, tí bá ń bọ ma o alimu sabani àwọn eléèbú méjì yẹ ta ha tara ni àwọn méjèèjì ni wọn sọ̀rọ̀ bí burú ní jáde lẹ́nu wọn yẹ ta káàdà ni tún ni wọ́n ẹ̀rí ó fi hàn pé ń kọ́ wa pé àti ìmọ̀ adáhùn pé yàálẹ̀ èébú náà ní ti máa ń fà láàrin mùsùlùmí. hadithi mi ti ó tún wà lábẹ́ rẹ̀ táàmù wọ́n ní hadathana ahmed qal. hadathana ahmed qal hadathana abi qal hadathani zurari an hajjaj bin hajjaj an qatada an yazid bin abdullah an ayyab bin himar qal qala rasulullah sallallahu alayhi wa sallam. إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يبدي أحد على أحد ولا يفخر أحد على أحد فقلت يا رسول الله أرأيت لو أن رجلا سبني في ملأ في ملئهم أنقص مني فرددت إليه هل علي في ذلك جناح قال المستعبان شيطانان يتهاتران ويتكاذبان أنا حدثنا أحمد أحمد وصفواني حدثنا أبي ọba sì jẹ abi náà ọdà hadasana abi bàbá mi sọ fún wa ó ní hadasana ibrahim ibrahim sọ fún afọ alátọdọ hajjaj bọnu hajjaj alátọdọ kọtada kọtada aláyọ ọ̀rọ̀ yìí wà alátọdọ yazid bin abdullah yazid wà alátọdọ iyaz bin himar wọ́n lè ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé àní inna Allaha dáadáa ju ọlọ́run awha ilayya ọ̀rẹ́ ni sí mi iṣẹ́ yọ. kí ló fi rán mi o à ń tàwa dọ́rùn bí ẹ̀yin mùsùlùmí ẹ máa ní tẹríba ẹ máa gbà fó titọ́ ọba àwa látọ̀dọ̀ ẹni tó kéré sí yín. hatta la yabghi ahadun ala ahadin tẹ́nìkankan ò ṣe ní máa tayẹnu àlàkọjá àlàsẹ́nìkan ẹ máa tẹríba fóòtù tán. wala yafkharu ahadun ala ahadin ẹ máa tẹríba fóòtù débi wípé ẹnìkan ọ̀dẹ̀ sí ni máa ti fáàrí sẹ́nìkan. faqultu ya Rasulullah mọ wá nílò òjíṣẹ́ ọlọ́run ara'ayta law anna rajulan sabbani fi mala'in. sẹ́nìkan bá bú mi ó sì wà láàrin ọ̀pọ̀ yẹn ló fi bú mi ẹ mọ̀ pé ibùdí máa ń dún yẹn jù mí. ẹ̀yin ò fi mọ́ọ̀nì yọ ká yẹn la ìyàn kàn fi mọ́nì gbé ni o ẹ̀wẹ̀ láàrin ibi tẹ́lọ̀ pọ́n ẹ̀wẹ̀ lẹ́yìn ṣe bíi ti gbòòrò báyìí bí ọ̀daràn kan tí mò ń ta alága bọ̀ níjọ ìjẹjọ náà dẹ ni àbẹ̀kọ́ àbò Yusuf ọkọ rẹ nìkan tó jáde sí sáàsì ló ní ọlọ́fà sọ ó ní ni nígbà tí mi náà wà padà jáde wọn ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ni ẹ̀bùn wọn lásán nílé tí lọ ni. tó bí àwọn ẹ̀dá rẹ̀ kẹsàn-án sọ pé èmi àtọmọ mi ń jọ ń pín ṣòkòtò wọ̀ mí náà ọlọ́run jọ gbádùn ó ní èmi ṣòkòtò tí mo wọ̀ yìí pé ahmadu náà lè wọ̀ mí tá ah, ọlọ́run fún ọ lálàáfíà ńgbà ni. sẹ́wọ̀n ẹlòmíì tí ó máa ju kíní yẹn lẹ̀ báyìí yọ èrò ọ̀ wá pọ̀ ọ̀gẹ̀ a ah, okùn pọ̀ pa èròǹgbọ́n ti ń bẹ́ẹ̀ mẹ́ ṣòkòtò ló fò ló ló ló ṣe lókè bíi tàwọn bòròrò yìí ọ̀pá ńkọ́ ntòkùn náà nìyẹn tẹ́wọ̀n pé arọ́ kọ̀kọ́ sẹ́gi èrì jẹ́ ṣùgbọ́n ìyẹn ò ní sùúrù ẹni yẹn wá ń bí anabi sọlọ́lọ́ àṣàlá tètè nìkan bá bu mi fi mọ́ láyé níbi tẹ́rọ pọ̀ tẹ́rọ pọ̀ mẹ́ o òmò à ń kọ́ sùn mí ni àwọn yẹn à mo jù wọ́n lọ́ra.

wọn náà ń fẹrẹ ẹsẹ rẹ nìyẹn wọn sọ pé ó dérùn gbọn bí òun gbọn gbọn náà kẹ ah lè darí àwa ni ó ní. kì í sì wọ ní busú náà ní ó nídìí àti rẹ́ẹ̀nì lẹ́yìn kan sàn wá ọlọ́run fún yín ní ìdáyà ọkùnrin kan bẹ sẹ́bẹ̀ fi mẹ́lẹ̀ yìí ó bomi láàrin ibi dérò pọ̀ mo máa ń kọ̀ mí nì kábáníkáwọ́ àwọn yàní àwọn àrùbá àwọn ìdarẹ́ irú àwọn dìdìrín jẹ irú àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tó yẹ wọ́n sa òkò fún tí wọ́n ní kọ́ máa lé ànábì lóhùn àlẹ́ sọ́lá tó sẹ́lá irú wọn ló kójọ pé àwọn ẹni yìí gan tí ọba sí ọ̀rọ̀ pé ó ń fẹ̀sìn bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ rí mi wọ́n gbọ́dọ̀ máa bára lẹ̀ ẹ tó gbọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá súnlẹ̀ báyìí irú pàtàkì yòówù irú ọjọ́ orí yòówù tí ọba sí yẹn báyìí wọ́n á yẹ pẹ̀rẹ̀ yẹn tó lè wà fún yẹn wọ́n bá tèèyàn mọ́lẹ̀ wá pátá ni wọ́n lè pọ̀ mí kí kọ́ máa bú yẹn gan láti lè fi kórìíra kí ni o láti lè kórìíra súnlẹ̀ fi yẹn ẹni ẹ wá ń béèrè yìí pé tó bá yẹ kó àwọn ènìyàn tó dínkù sí wọn ọ̀rọ̀ á tu alẹ́ bọ̀ wá dé sí ọ̀rọ̀ padà fún alẹ́ alẹ́ yẹ ìdánilẹ́kẹ̀jù náà ṣé wọn lẹ́sẹ̀ lọ́rùn òjijì ọlọ́run ló ní o ọ̀rọ̀ ni ò tí yé rárá ṣé wọn tí ìyẹn bá ń dá lọ ṣé kí ìyẹn nìkan ìyẹn ń dá lọ ìyẹn sì dóhùn ní ẹ̀pàdé ọba irùngbọ̀n bí irùngbọ̀n ewúrẹ́ ìyẹn bá ń bá sí ìyẹn lọ tẹ̀wọ̀n kí òní káyẹ̀ la àwọn yẹn lè ti fi ń sọ̀rọ̀ lásán ní bóyá yẹn kẹ́ ń gbọ́ gẹ́ gbọ́ pọ̀ yóò dùn yẹn pọ̀ lẹ́ni á ní tóun bá dé sí ọ̀rọ̀ padà nǹkan sí wọn lẹ́sẹ̀ alẹ́bí ni bẹ́ẹ̀ ni ẹ ti délé ebu méjì nìyẹn àlèmọ́sítà bẹ́ẹ̀ ni ẹni tí jọ ń búra wọn ṣàìtọ́ nẹ́ẹ̀ni àṣetáni méjì ni wọn yẹta ha tààrà ni táwọn méjèèjì ń sọ̀rọ̀ ọ̀bàjẹ́ yẹta káàdà báà ni tí wọ́n sì ń parọ́. tọmọ pé èébú tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ ìwọ tiẹ̀ léèbú òun ló léèbú torí súnà lẹ́bi ló fi ń bọ́ ṣé wọ́n lọ á léèbú tọmọ pé ojú òbí wọ́n pọ̀ pé àwọn tó ń fi gbó mi pàtàkì tó ń fi gbó tó gogoro tó ń ṣe eré káàkiri káwọn sọ̀rọ̀ tí ń jáde yẹn ní sọ ń jáde òun àwọn èyí tún ṣe kí ni o wọ́n tún dàdà parọ́ hadithi tí a ti wá dúró lélẹ́yìí tí ó kẹ́yìn wọ́n ní kọ́là ìyáàt. kọ́là ìyáàt wà fún ti àrùbá ilé ọ̀sùn ìlàrí sọ́nà lọ́wọ́ àyẹ̀wò sẹ́nà wọ́n àhẹ́dẹ́ ìtù ilé ìlà pátá ọ̀bẹ̀là àn àti àn òsìlímà fọlámìyà kò bá nìka wà kọ́là kí ni àtẹ̀rọ̀bù lábàdàn ìwọ̀n ṣe. Hmm. wọ́n ní àyà ó ní èmi sì jẹ́ haruba ní rasulillah wọ́n máa ń bójútó ọlọ́run jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá fún lẹ́bùn rà fún mi kí n tó gba islam fọlámi yẹn ọlọ́run ọ̀gbà kọ́ọ̀là ní bá ti gbà á èmi kórìíra zavidal àwọn onílé sọ̀rọ̀ mọ́ ẹ sọ pé bàbá fẹ̀kó pàṣẹ ìgbàgbé kíni tí mo sẹ́ndì sí ń jọ yẹn jẹ́ ẹ wá rí afọ abakar sidik ọjà lọtàlá azọ yìí pé adúlọ sálọ sọ pé náà ìmọ̀ rajulu abubakar ẹni tí ìyẹn gidi ni máa tún ní àsọ́ọ́lẹ̀ olówó tó sọ fún ó sì ṣe tẹ́tọ́ fẹ́ kú gbà yẹn Abdulrahman bin Abdullahi bin Abakiri fẹ́ jáde láyé ó pe ó ní ìtẹ̀kìlá bẹ̀rù ọlọ́run kọ́ yìí kí ọlọ́run ní àwọn iṣẹ́ kan lóru ó sọ pé àbí ọ̀sán lọ́yẹ ká ṣiṣẹ́ yẹn ọlọ́run ò ní gbà bí ẹ bá ṣe lóru ọlọ́run dẹ̀ láwọn ọ̀sẹ̀ kan tó yẹ ká ṣe lóru bí ẹ bá ṣe kò ní gbà ní iléeṣẹ́ kan sáàbìsì ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀ níye àsọ̀lẹ̀ tí ń sọ́ngbà tí ń jáde láyé lọ nìyẹn wọ́n ní ṣùgbọ́n èèyàn tó máa ṣe kí ni èèyàn tó máa jẹ́ kó sún ọmọ mi ní kó wúwo òsùn aṣẹ́ rere òun ni kó tẹ̀lé òdodo láyé ẹ̀rí tó bá tẹ̀lé tẹ̀lé òdodo láyé òsùn ẹ̀ máa wúwo lọ́la àlẹ́kẹ̀yàmà ṣùgbọ́n nǹkan tó máa jẹ́ kó sún ọṣẹ́ rere mọ̀mí ni kó fúyẹ́ níjọba ní alìkèyàmọ ní kọ́tẹ̀lé bàjẹ́ láyé ẹ̀rí ọ̀dẹ̀ sì dájú pé lọ́la alìkèyàmọ òsọ́sọ́ yìí rẹ̀ máa ti kí ni o ọba fúyẹ́ àsọ́lẹ̀ ti ń sọ nìyẹn ńgbà tí ń jáde láyé lọ. wọ́n ní àti pé ọlọ́run ọba subhanahu wa ta'ala zakara ahlẹ́ alìjẹ́nà ọ̀dàrúkọ àwọn ẹni tẹ́ wà lùjẹ́nà kéde pé ń sọ pé lágbájá tàmẹ̀dùn yẹn ni kò sọ páwọn èèyàn báyìí ni o sì mójú kúrò níbi àìdá wọn. wọ́n ní fàyídà àdàkẹ́rìtà hù irúfẹ́ àwọn ènìyàn tí wọ́n Umaru náà bá ti rántí wọn kọ́ máa sọ pé ní àkàfù Allah ó máa sọ pé ọlọ́run mò ń bẹ̀rù kọ́ máa sọ pé òní mí wọn ọlọ́run náà wọn sọ pé kí wọ́n rùn bẹ́ẹ̀. wọ́n náà ni ọlọ́run ọba àlejò ọlá dárúkọ àwọn tí ọ̀wọ́ iṣẹ́ bí burú tí wọ́n máa ṣe. gbogbo kìí ṣe pé àwọn tó wáá fẹ́ wọlé yẹn wò ṣe dáadáa kankan àwọn kan máa ń sọ kíni yẹn lọ́pọ̀lọpọ̀. ife ẹni tí ó wọ náà kìí ṣe pé ò ṣe dáadáa kankan. ṣùgbọ́n gbàtó ti jáde pé láburú pọ̀ ju dáadáa lọ ọ̀dẹ̀ nínú. bẹ́ẹ̀ náà ló ti jáde pé tó máa wà lójú ẹ̀ náà ṣé kò ṣàìdá rárá ó ṣe ẹ̀dá dáa ẹ̀ pọ̀ ju kíni lọ ọ̀pọ̀ ọ̀dà ìdá lọ òun náà ní ímọ́ọ̀nì ti bẹ̀rù ọwọ́ àdẹ́ni tó ṣe kíni o tó wà lójú ẹ̀ náà. àwọn ẹni tí ó náà yẹn àwọn náà ní dáadáa tí wọ́n ti dùnmọ́ dáadáa ọlọ́run kọ̀ nípasẹ̀ ẹbú náà ti ṣe. àbákò sídìí kí ọjà lọ́tàlá ọ wá ń pé ti ń dáko àwọn ẹni yẹn sọ pé ìwọ mò ń má jẹun wà láàrin àwọn ti ṣe bẹẹ. ó ti di ń sojú kòkòrò ní ọlọ́run di ọlọ́run ti ń ìní ọlọ́run torí bẹ́ẹ̀ wọ́n ní láàyè tá a máa ní alọ́lọ́hì wọ́lá ayé fún náà tómi rahmatulá. a sì gbọ́dọ̀ máa ṣe kíni o a gbọ́dọ̀ máa rẹ̀ kẹ́sí wọ́n sọ fún mọ̀rù bẹ́ẹ̀ ìgbà àwọn àyè o àfàyèkó láyé láti kíni o láwọn àlùjẹ́nà ẹ̀gbọ́n sọ bẹ́ẹ̀ fáwọn ọ̀gá ẹ̀yìn sọ pé bàbá wà àlùjẹ́nà àlùjẹ́nà wo ló tẹ̀yìn tí bàbá ń lò yìí bàbá ẹ̀ ní wà àlùjẹ́nà òsì ní wọ́n náà ní kúkú ń wí fún ní tòótọ́. àyè máa rẹ kẹfẹ́ à ah, bá a sì ṣe ń bá a lọ yà á ẹ̀yìn kákẹ́ fọ́ sọ́hùn ẹ̀ ọ̀bẹ ẹni tí ń kọ̀ dẹ́wọ̀n náà kò ní lọ pé a one lòun ó mú a one lòun kọ̀ yìí ẹnìkan lòun parí wọn wá ba sasọ́tọ̀ pé a one òun fún níwèé ìdánwò a one a one nǹkan ó lóun dé báyìí kódà odó lòun gbà. bákan náà ìyẹn ti gbọ́dọ̀ jákè nínú kí ni ó ìkẹ́ ọlọ́run ọwọ́ ń sọ fún báwo pé tọ́ bí sọ àsọ́lẹ̀ mi wàlá ayẹ́kùn gan ibà àhábò ilé ìkàmínà ẹ̀ máa wò. ẹnìkan tí òsì ń bí tí ó wù ọ́ tó kú òsì ikú ló nífẹ̀ẹ́ sí ju àdẹ̀sí rí tọ́ bí ilé tẹ̀ lásọ̀ọ́lẹ̀ yìí. wọ́n wá ó sì ń bọ̀ ọ́. wà ní àǹtí àdọ̀yẹ àìtẹ́ wa sí iyẹ̀ tí àsọ́lẹ̀ tí mo sọ fún ẹ̀yin tó bá ti wá ara láre ẹ̀rí kò sí nǹkan máa hẹ́ẹ̀sì ju kú lọ èsì tí ì bó ti wáyé sí ikú kò lè kágára bá kọ́ wá torí ẹ̀kọ́ lóhùn òní wá mọ́. ẹ̀rí eléyìí làásọ̀lẹ̀ tí ọba kiri sọ ẹ̀rí àdó báyìí fún ìbéèrè láàrin ẹ̀jùmá ọ̀. Wa alaikum salaam wa bóyá àwọn èèyàn méjì tó ń kúra wọn lẹ́yìn kejì náà padà sí ẹ̀yà abẹ́rẹ́ òṣèlú ọgbẹ́ tó di. wọ́n yọ sọ̀tọ̀ kú sọ. máa ń pè àwọn èsì ìdá ọkọ̀ máa ní ọ̀dà àkọ́kọ́ ó mọ ẹgbẹ́ a sọ pé kọ́ sọ dèdè. ṣùgbọ́n ohun táwọn sọ ni pé tó bá ti pọ́ sọ dèdè yẹn ẹni ọbẹ̀ rẹ̀ náà lọ lẹ́rù òun ọ̀ padà lè bí sùúrù mọ́ òtúmọ̀ pa nẹ́bí ní kóńtọ̀ ọ̀hún ṣèkéde ọ ọ̀dà lóhùn gbogbo ohun tá a ti ń bá bọ̀ láti jẹjọ wá òun ni pé tọ́ba ti bẹ̀rẹ̀ ebú ọba wò ń díẹ̀ ni ṣùgbọ́n ní tí ọba wa padà ní sùúrù òṣìṣẹ́ ọlọ́run fi ń dẹ́rù bàwá pẹ́ ni ọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lọ́ọ́ dá wàhálà rẹ ọ bẹ̀rẹ̀ ebú òun lọ́ọ́ dá rẹ lópin ìgbà títí yẹn ní ọba tí ìwé ju ìwọ̀n tí wọ́n jọ wí fúnra ńgbà tí ó lè ní sùúrù mọ̀

ní tó kọ̀kọ̀ tó bá jẹ́ owó ẹ̀dùnmọ́ ẹ̀ lára ṣé ní kéèyàn bá wọn pé ohun tó ń sọ yìí ọlọ́run má jẹ okó bá ọ níwájú rẹ̀ torí ẹ̀sìn ọlọ́run ló ń bú òsì ń bọ́ lọ́wọ́ ẹ bá sì sí wọn ọba yẹn fún tẹ́ tí ọba ti gbọ́ ẹ̀ kó níbi tọ́wà yẹn láti fi dandan ní kẹwàá pẹ̀lú ẹ̀ onídìí kéèyàn jà kú. سبحانك اللهم